ó dá ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀ àṣeyọ̀wò alágbára. ó dá ohun gbogbo. ó dá ohun ní ìkáwọ́ rẹ̀ àṣeyọ̀wò alágbára. ó ó dá ohun ní ìkáwọ́ rẹ̀ àṣeyọ̀wò. ó dá ayé ó sì tún dá ọ̀run ẹ ṣé o. àṣeyọ̀wò alágbára. ó dá ọ̀sán ó sì tún dá òru ẹ ṣé bàbá. àṣeyọ̀wò alágbára. ó dá ọ̀run ó sì dá òṣùpá olúwa. àṣeyọ̀wò alágbára. àṣeyọwò alágbára. ó dá ohun gbogbo. ó dá ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀ àṣeyọwò alágbára. ó dá ayé ó sì tún dá ọ̀run ọlọ́run ni. àṣeyọwò alágbára. ó dá ilẹ̀ ó sì tún dá omi. ọlọ́run ni. àṣeyọ̀wò alágbára. ó dá ohun gbogbo tó wà lórí ilẹ̀ ẹ kú iṣẹ́ o. àṣeyọ̀wò alágbára. ó dá ohun gbogbo tó wà nínú omi pátápátá. àṣeyọ̀wò alágbára. ó dá ohun gbogbo. ó dá.

àṣeyọ̀mù alágbára. ó dá kìnìún ó dá mọ̀tẹ́kùn náà sí ẹ kú iṣẹ́ o. àṣeyọ̀mù alágbára. ó dá ohun gbogbo. ó dá ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀ àṣeyọ̀mù alágbára. dá ènìyàn ní àwòrán ara rẹ̀. a sì yọ alágbára. ó dá ọkùnrin ó sì dá obìnrin. ẹ ṣé o. a sì yọ alágbára. ó dá ohun gbogbo. ó dá ohun gbogbo ní ìdáwọ́ ọ̀fẹ́. a sì yọ alágbára.